ẹ káàsán gbogbo ọmọ káàrọ̀ jèrè season wà ló ń kí yín láti orí Odùduwà TV Radio mo fẹ́ fi àwọn ọ̀rọ̀ kan hàn wá ní àwọn ọ̀rọ̀ pàtàkì kan ni ṣe rí nínú ara ta ṣe ń sọ ń sìn pé kẹ má gbàgbé àwọn ọ̀rọ̀ méjì mo fẹ́ kẹ mọ̀ ìjọba dé ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ìyẹn ní ó wà nínú ìwé òfin ìkejì ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí gbogbo ọmọ káàró jèrè ẹjọ́ mo fẹ́ kẹ́ fi àwọn ọ̀rọ̀ méjì ẹ fi sí ọwọ́ òsì yín màá tún wáá fi àfikún sórí ọ̀rọ̀ yẹn ká tó tẹ̀síwájú torí mo fẹ́ kẹ́ mọ àwọn ọ̀rọ̀ yìí dáadáa ṣẹ́ni pé mo sọ mo kọ sórí mo kàn ká láti orí mi ni ọ̀rọ̀ yẹn màá túmọ̀ ẹ̀ fún yín màá gbé jáde fún yín ní lórí fọ́nrán sìn kẹ́ ẹ bá ṣe ń rí ọ̀rọ̀ ẹ bá wa pín ó dẹ̀ ní ìdí ìdí tí a ṣe sọ ọ̀rọ̀ yìí ìdí tá a ṣe gbé ètò ètè ní wá ó ṣe pàtàkì a kò máa ṣe ṣókíṣókí torí àfẹ́ kàn máa sọ̀rọ̀ ṣókíṣókí ẹ jẹ́ kí n wá kíní ìfún yín kí n rí jáde tó máa gbé jáde ńsìn so ẹ máa rí ntí à ń sọ ńsìn torí ìyàtọ̀ fi ń jẹ wá àtàwọn tẹ ní olórí o wọ́n jẹ́ Yorùbá o wọ́n jẹ́ Ìgbò o wọ́n jẹ́ ìyẹn ọ̀kan àwọn ní táwọn máa kó sápò làwọn ń wá ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ru kíní yìí sẹ́yìn máa jáde àwọn màmá wa nìyẹn mi kan yóò náà fọ̀ kẹwọn ìyẹn Mrs Adéyẹmọ Ìgbòho màmá àwọn olóyè àti ṣe ọ̀rọ̀ fọ́rọ̀ kan ẹ bá ẹ lè fi gbólóǹkan àti méjì sórí ẹ ẹ ṣeun ẹ n tí mo fẹ́ kẹ́ ẹ rí gangan òun lẹ̀ ń rí yẹn òun ni ó wà lórí fọ́nrán yẹn ẹ jẹ́ kí n gbé sókè dáadáa kó tóbi mo fẹ́ kẹ́ rí dáadáa pé kí nǹkan kan máa dì yín lọ́wọ́ ṣe rí i pé mo kọ mo ní ìjọba jẹ́ ti àwọn ènìyàn láti ọ̀dọ̀ ẹni tíjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ fourteen two a ẹsẹ̀ kẹrìnlá ẹsẹ̀ apá kejì a fourteen two c ẹsẹ̀ kẹrìnlá apá kejì sí ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè ṣe rí bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ yìí ṣe pàtàkì kí ni ìdí ẹ̀ tí ọ̀rọ̀ yìí ṣe ṣe pàtàkì ẹ jẹ́ ká wá lọ sínú ètò gangan mo kàn fẹ́ fi lè hàn wá ni ṣe rí mo máa ń sọ fún yín pa eh, National Bureau of Statistics irọ́ àfẹ́ ti UK o n ta fẹ́ National Bureau of Statistics ti kó la fẹ́ ẹ máa wòran o ṣe tẹ bá ti tẹ̀ yẹn tẹ bá ti tẹ National Bureau of Statistics á gbé yín wá sí ìbàyí ẹ ti tẹ bá ti tẹ rí Nàìjíríà https colon backslash backslash www.nigerianstat.gov.ng ìyẹn lẹ́fẹ́ tẹ́ bá ti rí ẹ̀ wá tẹ̀lé báyìí tẹ́ bá ti rí àwòrán NBS National Bureau of Statistics ẹ̀ máa wò ó dẹ̀ ní green bẹ́ẹ̀ tẹ́ bá ti wá tẹ̀lé yìí agbẹ̀yìn lọ síbi kan mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí tí mò ń ṣe gangan ni mo dìídì fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí ẹ̀ tí mo ṣe gbé wá sórí ètò lẹ́ni ẹ jẹ́ kí a wá lọ sínú ẹ̀ mi mọ̀ tẹ́ bá lè rí ok ẹ̀ ń rí gold mo ti rí pé ẹ̀ ń rí kí ni ẹ̀ lókè mi mọ̀ pé kò ṣe FAC mo fẹ́ kẹ́ ẹ lélẹ́yìn sìn ref aac ẹ jọ ẹ bá wa tẹ bẹ ṣe rí yẹn mo fẹ́ kẹ́ bá wa náà kẹ́yìn náà ẹ gbégbèsè yẹn ní kọ̀ọ̀kan yín ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí ní ìyẹ̀wò bẹ́ẹ̀ yẹn torí a fẹ́ fi kíní yẹn ká fi kọ́ gbogbo wa ní ọ̀nà tí a lè fi máa wo nǹkan yẹ nǹkan wò ṣe rí i pé mo ti lọ sínú àwọn ibi tí wọ́n ti pé ń pèsè àwọn àwọn owó tí wọ́n gbé fún àwọn ìjọba ìbílẹ̀ wa ibẹ̀ la wà yìí nínú ẹ̀ àti fi hàn ibẹ̀ ṣe máa wọ ẹ wọ ẹ wá lọ wo eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde tuntun náà gbé jáde ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ dáadáa ẹ jọ̀ọ́ ṣe rí owó tí máa fi hàn yín sìn tí wọ́n ní pé wọ́n ṣe tán tẹ̀ jáde ní ìwé sìn pé ní July pé nígbà yẹn náà ṣẹ̀ṣẹ̀ gbé jáde fún gbogbo àkàlẹ̀ rí wọ́n ti san owó yẹn fún wọn láti February oṣù márùn-ún sẹ́yìn March April May June July march april may june july ẹ̀rí pé oṣù márùn ni oṣù márùn ni wọ́n ti fi gbé kinní yẹn fún wọn àmọ́ àwọn ò gbé e ta ẹ jẹ́ kí n wá fi hàn yín kẹ́ lè mọ̀ ṣẹ́ni kọ bíbà wọ́n kọ síbà pé february ẹ wò february ni wọ́n ti gbé owó yẹn fún wọn àmọ́ july ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde fáwa káwárí ṣẹ́ni pé òjòrò ló wà nù kinní ṣẹ́ni pé òjòrò ló wà ń bẹ̀ ẹ wò february mo fẹ́ kí ẹ rí fúnra yín ṣẹ́rí February ẹ̀wọ̀n ọ̀hún ni wọ́n ti fún wọn ní owó yẹn o wọ́n ti fún àwọn òṣèlú ọ̀jẹ̀lú ní owó February wọ́n ti fún wọn lówó yẹn o mo kàn fẹ́ kẹ́ ẹ rí ni ṣọ́rọ̀ mi yẹn mo fẹ́ kẹ́ ẹ rí ṣẹ́rí February lọ fún wọn ńgbà tí wọ́n wá gbé jáde ní wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde ní July oṣù márùn March April May June July oṣù márùn-ún kedere ṣe rí i pé ìrẹ́jẹ ló wà nínú ọ̀rọ̀ yìí láàrin oṣù márùn-ún yẹn àwọn òṣèlú ọ̀jẹ̀lú yìí wọ́n á ti pín owó yẹn láàrin ara wọn ìdí ẹ̀ tí a ṣe ń rán wa létí àṣẹ ta ní ní gbogbo àṣẹ yìí ó borí gbogbo ìgbésẹ̀ wọn àṣẹ yìí torí wà nínú òfin ìjọba jẹ́ ti àwọn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. ìkejì ìkópa nínú ìjọba nínú ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè lẹ́ẹ̀kan sí ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè ẹ rí i pé mo kà láti orí mi ni ṣẹ́rí mo ti há sórí ìdí tí mo ṣe ń sọ ni pé ṣẹ́rí ọ̀rọ̀ àṣẹ tó wà níbí báyìí pàápàá jùlọ tàkọ́kọ́ yẹn ìkejì yẹn ni ìkópa àṣẹ gangan ni tàkọ́kọ́ yẹn tí ìjọba jẹ́ tàwọn ènìyàn láti ọ̀dọ̀ níjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè nígbà gbogbo ara àti àṣẹ rẹ̀ ìyẹn ni àkọ́kọ́ ní láti múlò ìyẹn la nílò láti múlò torí pé kí ni a ní ẹ̀tọ́ láti lọ bí wọ́n pé kí ni díẹ̀ tó ṣe jẹ́ pé lẹ́yìn oṣù márùn-ún tí wọ́n ti gba owó wọnú ìjọba ìbílẹ̀ lẹ́yìn ìgbà yẹn lọ́sẹ̀ máa wá gbé jáde fún sínú ìwé fún wa káwa lè mọ iye tí wọ́n gbé fún wọn láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì òjòòró ló wà láàrin yẹn o òjòòró ló wà láàrin yẹn ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ yẹn hàn yín à lè máa gbọ́n sí February àti ìmọ̀ ẹ̀ tí ìmọ̀ pati March wọ́n ti sanwó fún olóyún March o wọ́n ti san ní eh, April wọ́n ti sọ ní May wọ́n ti sọ ní June wọ́n lè ti sọ wọ́n ti sọ ní July ẹ̀ tí rí láàárín oṣù márùn-ún wọ́n á ti ṣe oríṣiríṣi wọ́n á ti pin wọ́n á ti là wọ́n á ti kún àwa àwo wa ní mọ̀ ẹ má jẹ́ ká gbà á mọ́ o. ẹ jẹ́ ká tètè ya mú kínní bá ṣe tètè ya rí ká tètè ya bẹ̀rẹ̀ sí ní bí wọ́n ká bẹ̀rẹ̀ sí ní lo agbára wa àwọn agbára tí mo sọ lẹ́ẹ̀kan sí i ìjọba jẹ́ ti àwọn ènìyàn láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ìkejì ẹ̀ wá ní ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí mo fẹ́ fi hàn mo kàn fẹ́ fi ọ̀rọ̀ yẹn kó jẹ́ nǹkan tí pé gbogbo wa lè mú dání ṣe ìjọba jẹ́ ti àwọn ènìyàn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ ṣèlú bẹ́ẹ̀ yẹn. ìkejì ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí òfin tó lè ṣe pàtàkì jùlọ ni pé àwa la ní àṣẹ àti agbára ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé lò láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì ká bẹ̀rẹ̀ sí wọ́n bí wọ́n bèrè ní ìbéèrè tó ṣe pàtàkì torí àpẹẹrẹ rèé owó tí wọ́n ti sọ fún wọn láti February oṣù márùn sẹ́yìn July náà ṣẹ̀ṣẹ̀ tẹ àwọn ìṣirò yẹn jáde fún wa káwa lè rí ká lè mọ iye tán gbé fún local government kọ̀ọ̀kan ẹ jẹ́ kí n wá lọ sínú ẹ̀kẹ́ wá rí mo kàn máa tẹ̀mí báyìí mo fẹ́ fún àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀lé wa ẹ jẹ́ kí mo mo fẹ́ mọ̀ mọ̀ ṣe báyìí nìkẹ́ lè rí ẹ ibi bẹ̀rẹ̀ máa tẹ̀ ṣe bá ti tẹ ah mi mọ̀ tẹ bá ti ẹ rí mi mo ṣe tẹ̀ ok màá ṣe báyìí ǹjẹ́ mo ǹjẹ́ ó ṣe ṣe báyìí mo fẹ́ try mo fẹ́ ṣe nǹkan kan ọ̀nà ẹ má bínú ó lè ẹ̀ now mo fẹ́ kẹ́ rí tí mo tẹ̀ ń bẹ̀ yẹn ni but kò jẹ́ kí n ṣe torí pé ó wà lẹ́yìn mi bẹ́ẹ̀ ṣe rí mo fẹ́ kẹ́ rí fúnra yín ẹ jẹ́ n sáré ṣe báyìí mo kàn máa ṣe é ní kékeré báyìí so àwa tẹ̀ síbí ṣe rí mo fẹ́ kẹ́ ń tẹ́ máa tẹ̀ rí ṣe rí pé wọ́n kọ July February dọ́lẹ̀ ti sanwó yẹn fún wa oṣù márùn-ún ni o March April May June July oṣù márùn-ún lẹ́yìn ìgbà tó ti pín owó yẹn tán lọ́sẹ̀ wàá gbé jáde fún akẹ́kọ̀ọ́ akálẹ̀ káwa lè rí òjòrò ni ó yẹ kó jáde ní oṣù kan náà kò dẹ̀ sí àníyàn nínú kinní ó yẹ kó jáde ní oṣù kan náà torí eh, <coughs> information technology IT ni ó yẹ kó gbé jáde lóṣù kan náà gbogbo lè tán ṣe yẹn wọ́n tún fi bò wá lójú láti fi ṣe òjòrò ẹ má gbà mọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kojú bọ ìjọba yín ẹ ní ẹ̀tọ́ láti máa kópa nínú ìjọba ẹ máa bi wọ́n ní ìbéèrè ní gbogbo ìgbà ẹ̀tọ́ yín ẹ ní àṣẹ àtẹgbára láti bi wọ́n ní ìbéèrè ìyẹn ni mo fẹ́ kí gbogbo wa kọ́ nínú ọ̀rọ̀ tèmi ẹ jẹ́ kí n wá tẹ kí ní ẹ̀kẹ́ orí nsìn so máa jáde nsìn máa rí mo ti tẹ ṣe má ti tẹ bẹ̀ yẹn àwa gbé mi lọ sí bíbáyìí ibi tó máa gbé mi lọ èmi fẹ́ kẹ́ lọ sí download tables ibẹ̀ yẹn ló máa fún yín ní information ẹ má lo pdf pdf yẹn pdf yẹn ẹ nílé ìyẹ̀wò dára bí ẹ ṣe máa wò nínú excel tí wàá ti wá tẹ excel ẹ máa wo tó máa ṣẹlẹ̀ ó máa gbé jáde ṣẹlẹ̀ pé ó gbé jáde nsìn mo kàn máa sáré mo kàn fẹ́ ṣí fún wa káwa lè rí ni kó jẹ́ àpẹẹrẹ so màá wá jẹ́ kí lè padà sókè so ẹ lè rí gbogbo ẹ̀ kó ẹ rí gbangba dáadáa báyìí òun rè ṣe rí ibi tí mo fẹ́ kẹ́ lọ nsìn àpẹẹrẹ akọ máa dárúkọ akọ̀fọ́rú ibì kan ṣe akọ̀mú ìbílẹ̀ kan èkéyìí tó bá wùn tó bá wùn kó jẹ́ akọ̀bùjáde local government ṣe rí mo ti lọ sí local government detail ti mo lọ láti ẹ kọ́kọ́ kúrò ní ẹ kúrò ní àkọ́kọ́ yẹn summer fg ẹ lọ sí kejì Eh, ìyẹn kọ́ lẹ fẹ́ lọ ibi tẹ fẹ́ lọ ní ìkẹta ení èjì ẹ̀ta èyí lẹ fẹ́ lọ local government details ibẹ̀ làwọn owó tán pín fún ìbílẹ̀ ibẹ̀ ló wà ìbílẹ̀ eh, local government làwọn yẹn ìtumọ̀ eléyìí tán pè ní local government ó jẹ́ ó túmọ̀ sí ìbílẹ̀ fún ní èdè Yorùbá ẹ jẹ́ kí a wá lọ sínú ẹ̀ tàbá ti wá ṣí sókè mo kàn máa mú ìkan àbí méjì nú ẹ̀ ni mo kàn fẹ́ fi lè ṣe àpẹẹrẹ mo máa mú ìlú Èkó ẹ jẹ́ kí n wo ìlú Èkó mo mọ̀ dí ìfẹ́ mo dídí ìfẹ́ mú ìlú Èkó kẹ́ lè mọ nǹkan tí wọ́n fi ń rẹwà jẹ Àlímọ̀ṣọ́ ẹ̀yẹn lọ sí tàlímọ̀ṣọ́ ṣé yé Àlímọ̀ṣọ́ nìyẹn àbí ṣé ẹ̀rí lókè mo máa dá dúró báyìí mo fẹ́ kẹ́rì Àlímọ̀ṣọ́ àwọn àtẹ̀sẹ̀gbẹ̀ ṣe rí Àlímọ̀ṣọ́ local government lẹ́kọ̀ọ́ nìyẹn ṣe rí pé lẹ́kọ̀ọ́ ni ṣe sí rí Lagos ẹ jẹ́ ká wá lọ sí ẹ̀mọ́ káwọn yìí máa pè ní Lagos Èkó lẹ́kọ̀ọ́ ń jẹ́ Èkó làwọn Àwórì mọ̀ sí wọ́n san one point zero eight bílíọ̀nù náírà fún wọn ní àlìmọ̀ṣọ́ ní oṣù February àmọ́ ìgbà tó jáde oṣù July ni láàárín oṣù márùn yẹn àwọn òṣèlú ọ̀jẹ̀lú wọn ti lè ṣe oríṣiríṣi kan ti pín owó yẹn kan ti là kan ti kún ká má mọ àlọ àti àbọ̀ owó yẹn torí ẹ̀ mo ṣe ń sọ pé ká bẹ̀ sí ní kópa nínú ìjọba láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì ẹ dẹ̀ ní àṣẹ tán bá sọ fún pé kẹ́ ní àṣẹ ẹ ní àṣẹ láti bí wọn àṣẹ tó wà ń bẹ̀ tẹ́dẹ̀ ní tó ju gbogbo ìjọba lọ tó ju adarí ìlú gan ààrẹ ó jù lọ òun ni mo fẹ́ kà fún yín mo dẹ̀ máa kà á máa bójú mi ẹ̀ ń wò lórí fọ́nrán mi máa kà á látòrí mi ìjọba jẹ́ ti àwọn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ òun ni àkọ́kọ́ tẹ̀ ń wò mẹ́yẹn tẹ́rí ìkejì rèé ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ kọ́ kíní ìsórí ẹ ya àwòrán tẹ̀ ń wù yẹn kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní pípín fún àwọn èèyàn wa torí ó ṣe pàtàkì ká mọ àwọn ọ̀rọ̀ yìí torí bí tó ti gbé rẹ̀ wá jẹ rè màá dẹ̀ fẹ́ pé kẹ́ pé ìpàdé ní oṣooṣù ìpàdé láti máa wáyé ní ìbílẹ̀ kọ̀ọ̀kan kẹ́ pé àwọn local government chairman yín kẹ́ pé state house of assembly member kẹ́ pé house of reps kẹ́ pé senator wọn láti wá sí ìpàdé tẹ́ bá dẹ̀ ti ń wọnú ìpàdé ọ̀rọ̀ yìí ẹ ti rí i pé ẹ ti pín gbangbangbangba tó ti wà ní òkè nínú ilé ẹgbẹ́ àdúgbò kí àwọn èèyàn kan ti ná lórí fóònù wọn ẹ̀ẹ́dẹ̀ wàá pè wọ́n síjókòó pé ẹ wá o iye ẹ wá mú national bureau tatiti ẹ mú jáde àpẹẹrẹ ń sìn òun ni ẹ̀ta àkàtúpẹ́ àlìmọ̀ṣọ́ ní àlìmọ̀ṣọ́ wọ́n á ti mọ gbogbo ẹ ti pín gbogbo kíní gbogbo àwọn ará àlìmọ̀ṣọ́ wọ́n á ti mọ̀ wọ́n á wá mú ọjọ́ ẹ wá mú ọjọ́ tí ẹ máa tí ẹ máa yàn ẹ̀yin lẹ máa yan ọjọ́ yẹn ẹni àwọn kì í ṣe àwọn òṣèlú ló máa yan ẹ̀yin lẹ máa yan pé ìjọba yìí o ẹ wá sí ìpàdé pẹ̀lú wa ní ìbílẹ̀ wa a pàṣẹ fún yín torí pé kí ni a ní àṣẹ àti agbára gẹ́gẹ́ bí àwa ọmọ ìlú nàìjíríà láti ọ̀dọ̀ níjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè gbogbo agbára àti àṣẹ rẹ̀ gbogbo agbára àti àṣẹ tẹ̀ ń lò ọ̀dọ̀ wa ó tọwọ́ wa wá ni torí náà a pàṣẹ fún yín ẹ wá níjọ́ báyìí ìjọba ìtàn bá ti wá dé ń tẹ́ máa wá ṣe ẹ̀ wá kẹ́ tó ṣe nǹkan kan kẹ́ tó tẹ̀síwájú láti bẹ̀rẹ̀ sí ń ṣe ìwádìí lórí owó ìdí tí owó yẹn tó yẹ pé lẹ́yìn oṣù márùn-ún tí wọ́n ti pín owó yẹn tó ti látọ́ ti kún náà ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde fún àwa ọmọ àwọn àwọn ọmọ ìbílẹ̀ táwọn tó ń gbé níbílẹ̀ láti wá wo iye tó kó fún wọn ọgbọ́n àrékérekè ní gbogbo kínní láti bẹ̀ sí wọ́n béèrè ìyẹn gan ló yẹ kẹ́kọ́ fi ṣe ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ wá ka ọ̀rọ̀ yìí fún wọn pé gbogbo ẹ̀yin òṣèlú ẹ̀jẹ̀lú ẹ̀jẹ̀lú ẹ̀jọ̀ gbogbo ẹ̀yin òṣèlú ẹ tẹ́tí sílẹ̀ ẹ má lo ọ̀jẹ̀lú ẹ ṣe ẹ kàn sọ pé ẹ̀yin òṣèlú ẹ tẹ́tí sílẹ̀ nínú ìwé òfin tẹ̀fín darí wa ń tí wọ́n kọ rèé o òun là ń kà fún yín ẹ wá kà bó ṣe wà ẹ wá wò ẹ sọ fún wọn pé kọ́ máa wò pé ẹ rẹ sọ pé tó wà fún wọn ẹ sọ pé section fourteen two nǹkan báyìí lọ sọ àti túmọ̀ ẹ̀ séde Yorùbá ẹ tẹ́tí sílẹ̀ kẹgbọ́ o ìjọba jẹ́ ti àwọn ènìyàn láti ọ̀dọ̀ ni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. torí náà ẹ ó fún wa ní àṣẹ láti kópa bọ́dẹ̀ ṣe fún wa ní section fourteen two c ìkópa àwọn ènìyàn níjọba àwọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè ara àwọn òfin orílẹ̀-èdè yìí pàtàkì jùlọ òun ni àṣẹ àti agbára tí a ní òun dá wa ń lò fi pè yín sí òun la lò fi pè yín sí ìpàdé ẹ̀dẹ̀ láti wá a dúpẹ́ pé ẹ jẹ́ bá ṣe pè yín torí ẹ àwa la gbé yín sípò àwa la dìbò fún yín inú wa dùn àmọ́ à ń fi rán yín létí pé ẹ àṣẹ àti agbára tẹ̀ ń lò ó ti ọwọ́ àwọn ọmọ ìlú wa a dẹ̀ ní ẹ̀tọ́ láti bí ní ìbéèrè torí ẹ̀tọ́ wa ni pé ká kópa nínú ìjọba ẹ̀yin ẹ̀sùn bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ yẹn fún wọn kẹ́ tó bẹ̀rẹ̀ kankan rárá tẹ́ bá ti wá ṣe yẹn ẹ̀ wá mẹ́nu lọ sí ọ̀rọ̀ owó oṣooṣù tó ń gbà ẹ wá ní kán wá ṣàlàyé fún yín kí ni ìdí ẹ̀ tí ó ṣe jẹ́ pé lẹ́yìn oṣù márùn gbà tán ti gbowó yẹn wọlé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá mẹ́nuba ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ sáré ṣe báyìí mo fẹ́ fi hàn yín màá fi ẹ lè fi àpẹẹrẹ yẹn ẹ lè tún fi hàn wọ́n ẹ lè ya fọ́nrán ìkẹlẹ̀ kẹ́ fi hàn wọ́n ṣẹ́rí ẹ wá bí wọ́n ẹ ti ṣe ẹ lè ṣe ìwé ìkẹfì sórí Eh, ibi tó máa ti gbé ń kọ̀wé àti ibi tó máa jókòó sí eh, eh, gbé síwájú wọn ní kankan bójá àwọn márùn ni ẹ ti ya àwọn photocopy ẹ ẹ ti ṣe àwòrán ẹ márùn ẹ gbé fún wọn kankan ẹ ní ṣe rí ìwé òfin ṣe mọ́ ń pa ẹ ẹ wá ẹ wá ṣàlàyé fún lẹ́yìn fún wa kí ni díẹ̀ tó ṣe jẹ́ pé ẹ̀yin àti gbowó yẹn oṣù mẹ́rin márùn sẹ́yìn kí àwa tó wá wá mọ rí owó tó jáde àwa fẹ́ máa mọ ibi tó ń lọ bó ṣe ń jáde lọ káwa náà ni káwa náà máa rí n táwa fẹ́ nìyẹn torí àwa la ní àṣẹ àti agbára lù àdẹ̀fẹ́ ọ̀nà tó máa jẹ́ pé wọ́n máa oríṣiríṣi lè gba wọ́n lè ṣe gbẹ̀yìn ṣe wọ́n lè ṣe oríṣiríṣi lẹ́yìn ká má mọ̀ àwọn kan lè ṣe oríṣiríṣi lẹ́yìn wọ́n lè pín owó yẹn bákan káwa má mọ̀ àwa láti rí ibi tó bó ṣe ń wọlé káwa náà rí ní inú data wa lẹ́sẹ̀kẹsẹ̀ ká lè tètè wá bí yín béèrè ká lè sọ fún yín ibi tá a fẹ́ kẹ́ náwó yẹn sí ara tẹ́ à ń pè ní kópa nínú ìjọba nìyẹn o ṣe rí pé tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba bẹ́ẹ̀ yẹn ṣe rí pé ó máa ṣòro fún wọn láti ṣe jìbìtì torí ẹ̀ ń mójútó owó yẹn iṣẹ́ tí wọ́n dẹ̀ yàn fún wa nìyẹn má gbàgbé o ó wà nínú ìwé òfin ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí ṣe itẹ́ ẹ̀ bá kópa nínú ìjọba pé ẹ̀ ń pé ìjọba sọ fún yín pé àwọn máa ṣe nǹkan ẹ̀ ṣiṣẹ́ yín o iṣẹ́ wa ni pé ká máa kópa nínú ìjọba ká máa mójútó wọn ká máa mójútó àwọn òṣèlú wa tẹ́lọ̀ mi yé yín ẹ wo mo fẹ́ kẹ́ mọ̀ wọ́n ti sọ owó ẹ fún wọn láti February kò jáde àwọn orí kà pé iye báyìí náà sọ fún ìbílẹ̀ kọ̀ọ̀kan àfi lẹ́yìn oṣù márùn-ún gbà tán ti sọ owó yẹn lẹ́yìn yẹn la ṣẹ̀ṣẹ̀ wá rí ẹ rí i pé àyè wà fún wọn tó máa ṣe oríṣiríṣi jàǹbá oríṣiríṣi jàǹdùkú ẹ jọ̀ọ́ o mo rọ̀ wá o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba wa láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì tẹ́ bá gbọ́ ètò yìí ẹ bá wa pín o citizen ay ló ń kí yín látòrí Odùduwà TV radio ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ṣe pàtàkì o mò ń fi hàn yín pé ẹni àṣẹ àtẹgbára pàtàkì jùlọ gbogbo wa láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì ẹ láti dúró papọ̀ ni o kì í ṣe nǹkan tí èèyàn kan máa dá ṣe o ẹ láti dúró papọ̀ láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì kẹ́ dúró papọ̀ kẹwàá bí wọ́n ní bèrè kẹ́dẹ̀ pé wọ́n ẹ̀dẹ̀ ní àṣẹ ẹ má gbàgbé nínú ìwé yẹn wọ́n ẹ ní àṣẹ àti agbára láti pè wọ́n sípàdé ẹ̀ẹ́dẹ̀ yan ọjọ́ ẹ lè máa sọ fún ọ̀hún lọ́mọ ọ̀dẹ̀ láti wá ọ̀dẹ̀ láti wá torí pé kíni ẹ̀yin lẹ gbé wọn sínú gbèsè wọn sípò yẹn lórí pẹ̀lú ìdìbò yín wọ́n dẹ̀ láti gbọ́ sí yín lẹ́nu torí àṣẹ àti agbára ìlú ó tọwọ́ yín wá ó ṣe kí ó tọwọ́ yín wá ẹ ọ̀rọ̀ yìí ṣe pàtàkì tẹ́ ṣe ń gbọ́ ẹ bá wa máa pín fún gbogbo ọmọ káàrọ̀ jèrè àsìkò tó kàbẹ̀ sí gbégbèsè ṣe ní ọ̀rọ̀ yìí tá a bá ti bá bẹ̀rẹ̀ ẹyẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí àwa mẹ́nuba ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ilé ìrọ̀pọ̀ ìrọ̀pọ̀ tán tí yóò ti bàjẹ́ tí wọ́n dìdí wọn ò fẹ́ tún ṣe wọ́n fẹ́ máa gbé owó lé owó tán fi ń gbé epo wọlé kán lè máa jẹ kán lè máa jẹ oríṣiríṣi kán máa ṣe oríṣiríṣi jàǹdùkú eh, kán máa fìyà jẹ wá àwa fẹ́ dá ilé ìrọ epo wọn láti tún ṣe ara àwọn ògbésẹ̀ ni pé a máa pe láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì a máa pe gbogbo àwọn local government chairman state house and assembly members um, um, house of reps senators àmà àti gómìnà àmà pè wọ́n wá sí pàdé pé ẹ̀ ń bọ̀ nípàdé o n ta fẹ́ ni pé láàrin oṣù mẹ́rin ẹ lọ tún àwọn ilé ìrọ̀ epo yẹn ṣe ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ àwọn ilé ìrọ̀pọ̀ yẹn kí n fi hàn yín ní ṣókí kẹ́lẹ̀ mọ̀ pé láì túnṣe gbogbo owó tó ń ná yẹn wọ́n máa ma fìyà jẹ wá ni owó tó sọ pé àwọn fọwọ́ kówó fún wa ká lè káyé lè kí a lè gbé ìgbésí ayé tó rọrùn lọ́pàá eight thousand naira tó gbé fún yín kò ṣe ìkòkò ọbẹ̀ kan kò ṣe ìkòkò ọbẹ̀ kan irọ́ lọ́pàá fún yín ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ yìí ẹ jẹ́ sáré fi kíní hàn yín ká tó wá kásẹ̀ tó ńlẹ̀ mo kàn fẹ́ fi ṣe ṣókí ni ẹ má bínú mo fẹ́ kí gbogbo wa ká lè mọ̀ tẹ́ bá ṣe ń gbọ́ ètò yẹn bá máa pín mo mọ̀ pọ́nrọ̀ yẹn pọ̀ díẹ̀ àmọ́ mo láti ṣàlàyé ẹ̀ mo láti yọ̀nà náà díẹ̀ díẹ̀ ni ẹ gbìyànjú ẹ wò kí ẹ para pé mo fẹ́ ṣe àdédé operation ń bọ̀ o. ilé yìí mo fẹ́ fi hàn yín ṣe rí ààrẹ rèé ṣe rí eight thousand àtàn fún yín mi ní polówó gbà tán fìyà jẹ wá ni kò owó yẹn ò tó nǹkan kan ṣe rí arákùnrin òun ló ń darí gbogbo àwọn ilé ìrọ epo tó yẹ kó tún ṣe àmọ́ òun ló ń ṣe ètò bọ́n ṣe máa ma gbé epo wọlé òun wá ń kọjú wọn ò kí wọn ò tún àwọn ilé ìrọ epo yẹn ṣe tán pé táwọn bá ti tún ṣe ọ̀nà pé káwọn lè máa rí owó jẹ kọ́kàn máa gbé ojí owó ìlú lọ ayé ẹ̀ ò ní yọ tẹ́ ń gbọ́ mi ayé ẹ̀ ò ní yọ tẹ́ ń gbọ́ mi ẹ máa tẹ́tí sílẹ̀ o torí náà wọ́n ń ṣe gbogbo ọ̀nà kí wọ́n máa tún àwọn ilé ìrọ epo yẹn ṣe torí pé táwọn bá ti tún ṣe gbàrà báyìí ọ̀nà pé àwọn máa gbé owó lé orí owó epo táwọn ń gbé wọlé kò ní wáyé wọ́n lè ń fìyà jẹ wá ni àsìkò tó àwa nìkan ṣoṣo ní ìlú ní gbogbo àgbáyé tí a ní epo nínú ilẹ̀ wa tó yẹ pé a ní ilé ìrọ̀ epo láti fọ àwọn epo yẹn láti lè jẹ́ kí àwọn epo tá a máa rà ní àwọn petrol station àǹkọ́ bẹ́ẹ̀ kó wà ní ọ̀pọ̀ ẹ rí i pé ọ̀wọ́n là ń rẹ epo torí pé àwọn ilé ìfífọ ìfọ ìrọ epo mẹ́rẹ̀ẹ̀rin ta ní tó jẹ́ tìlú wa wọn ò ṣiṣẹ́ arákùnrin dẹ̀ ló wà ń díẹ̀ àbá mẹlẹkíárì yìí ló wà ń díẹ̀ àmọ́ torí pé àwọn ò kópa nínú ìjọba wa ká sọ fún ìjọba pé ẹ wá o àárín ọ̀sẹ̀ mẹ́ afúnyín ní ọ̀sẹ̀ mẹ́rin péré ẹ gbé ìgbésẹ̀ kẹ́ lọ tún ilé ìrọ epo mẹ́rẹ̀ẹ̀rin ṣe torí àwọn fẹ́ kí àwa fẹ́ ìrọ̀rùn àwa la yàn yín sípò àwa láti ọwọ́ wa ní àṣẹ àti agbára ti gbé wá lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n rán wa létí kẹ́lẹ́ mọ̀ pé n tà ń sọ yìí kì í ṣe pé a kì í ṣọ̀rọ̀ ẹnu eléyìí kì í ṣọ̀rọ̀ ẹnu agbára ta ní òun là ń lò yìí ẹ fi hàn gbogbo àwọn tí wọ́n wá láti àwọn tẹ́tẹ́ pè wá sí ìpàdé lẹ́ẹ̀kan sí councillor state eh, assembly members eh, local government chairman councillor local government chairman state house of assembly member eh, eh, house of reps senators gómìnà ẹ pè wọ́n jáde ẹ wá sọ fún wọn pé àwa lánàá ṣe àwa ń pàṣẹ fún yín pé kẹ́ padà lọ kẹ́ lọ gbé òfin sílẹ̀ lórí ìjọba ìyẹn aṣòfin ìpínlẹ̀ àti àwọn aṣòfin gbogbo eh, gbogbo ìlú national assembly kẹ́ gbé òfin pé kí láàrin oṣù mẹ́rin eh, oṣù ọ̀sẹ̀ mẹ́rin ìjọba láàrin ọ̀sẹ̀ mẹ́rin ìjọba gbọ́dọ̀ tún gbogbo àwọn ilé fífọ epo yẹn ṣe torí ó máa gbé ìrọ̀rùn wá fún àwa ọmọ ìlú ní ọ̀nà pé owó epo á wálẹ̀ ẹ ní ẹ̀tọ́ láti gbé ìgbésẹ̀ yìí ẹ má kàn máa gbàdúrà kẹ máa gbójú sókè wọdà ẹ mọ gbójú sókè ẹ máa gbójú sójú ojú kọ́nà mi ẹ ṣàmọ ọ̀rọ̀ yẹn mi ẹ mi tẹ̀fẹ́ rántí ẹ̀ ọ̀rọ̀ ti kọjá àdúrà ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ yìí lápapọ̀ wa bàbá ṣe ń gbọ́ ètò yìí gbogbo ọmọ káàró jire ẹ bá wa máa pín gbogbo agbára àti àṣẹ tí ẹ ní tí ó tí ó jẹ́ àṣẹ tẹ máa lò tẹ máa fi borí ìjọba yín òun la fi ń hàn yín ẹ jẹ́ ká mú lò ẹ pín ọ̀rọ̀ tí mo fi sórí fọ́nrán yìí mẹ́rẹ̀ẹ̀rin ẹ gbé ẹ ya àwòrán ẹ̀ kẹ́ pé fún àwọn èèyàn ní àdúgbò yín ní ìbílẹ̀ yín pàtàkì jùlọ àwọn ìyálọ́jà wa àwọn ìyá tó ń tajà àwọn tó ń ta epo àwọn tó ń tẹ̀wà àwọn tó ń ṣe vulcanizer àwọn àgbẹ̀ wa àwọn tó ń ní búkà gbogbo ọmọ òlu pátápátá ni wọ́n láti mọ̀ ń pa àṣẹ àti agbára ta ní lápapọ̀ wa àwọn ilé ẹ̀sìn wọn ò fẹ́ kẹ́ mọ̀ pé ẹ ní agbára yìí torí tábà ti mọ̀ pé ẹ ní agbára yìí ẹ ní ẹ ó máa yé yín pé kò sí àǹfààní kankan fún yín nínú pé kẹ́ lọ sí ilé ẹ̀sìn kankan láti béèrè ẹ̀tọ́ yín torí ìwé ìwé òfin yìí ó fún yín ní àṣẹ yẹn ibẹ̀ ni ẹ máa ti máa lo agbára wọn ò fẹ́ kẹ́ ẹ mọ̀ àwa ń tú àṣírí yín fún yín àti àwa ń tú àṣírí yìí fún yín kẹ́ lè mú lò ní àpapọ̀ láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì ká bẹ̀rẹ̀ sí ní gbégbèsè yìí ká bẹ̀rẹ̀ sí ní béèrè ẹ̀tọ́ wa ká sì bẹ̀rẹ̀ sí ní dúró fún ẹ̀tọ́ wa lápapọ̀ ká lè máa kópa nínú ìjọba ní ojoojúmọ́ ṣe pé àìkópa nínú ìjọba ń sè púpọ̀ púpọ̀ nínú wa ẹ̀ ní mọ̀ ń sè pé wọ́n ti dìídì fi àrékérekè sí wọ́n á gba owó yẹn ní oṣù márùn sẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ wá di oṣù márùn lẹ́yìn ìgbà yẹn kó tó wá fi hàn àwa ẹ rí i pé ààyè yẹn wá ti ṣe oríṣiríṣi màgòmágó oríṣiríṣi jàǹdùkú oríṣiríṣi jàǹbá jìbìtì tí wọ́n máa fi rẹ́ àwa ọmọ ìlú lọ rẹ́ àwa ọmọ jẹ kódà àwa bẹ́ẹ̀ àwa kẹlẹ́ra ní àṣẹ àtẹ́gbára ẹ jọ̀ọ́ mo fẹ́ kí a gbé ọ̀rọ̀ yìí ká gbé yẹ̀wò dáadáa màá fẹ́ kẹ́ tún fídíò ìkẹtùn yẹ̀ wò mò ń sọ fún yín pé ara àwọn ìjàmbá tó dé pé àkópa nínú ìjọba wa àtètè ṣàkíyèsí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn wọn aláwọn ń fi hàn yín ìṣe bẹ́ẹ̀ rí àmọ́ ẹ nímọ̀ pé nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ pé gbàrà bí owó yẹn bá ṣe ń jáde ó yẹ kó ti tẹ kí ìwé ìfìyẹn kó tẹ àwa náà lọ́wọ́ ká lè mọ iye tó jáde torí náà torí tá bá ti mọ̀ à lè sọ pé nǹkan báyìí la kẹ́ fi ṣe torí pé kí ni a ní àṣẹ àtẹgbára lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé òfin torí láti ó ti ọwọ́ wa àṣẹ àti agbára ó ti ọwọ́ àwa ọmọ ìlú nàìjíríà wá a dẹ̀ láti lo àṣẹ àti agbára yẹn láti fi gba ǹta fẹ́ tọ́lọ́ mi yé yín ọ̀rọ̀ pé kakọ̀ máa dúró pé fúnjọba kankan ìjọba ló máa ṣe iṣẹ́ tàwa ni pé ká mójútó ìjọba tí ìjọba bá ti ń gbé ìgbésẹ̀ tí ò rọrùn iṣẹ́ wa ni pé ká sọ fún wọn ká pé àkíyèsí wọn sí ká dẹ̀ sọ fún pé a fẹ́ nǹkan báyìí la fẹ́ kẹ́ ṣe owó yẹn o owó tó wọlé yẹn o títì báyìí la fẹ́ kẹ́ fi ṣe ẹ̀ẹ́dẹ̀ mójútó aláti máa kópa ní ìjọba lójoojúmọ́ àrùjì báyìí lọ citizen náà wà ló ń kí gbogbo ọmọ káàròjèrè ẹ jọba bá ṣe ń gbọ́ ètò ẹ bá wa pè fún àwọn èèyàn wa ọ̀rọ̀ tí ó wà ń bẹ̀ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni àfihàn wá ń sìn ìjọba wọn ń ṣe àrékèrèké màgòmágó àti jìbìtì torí owó oṣooṣù tí wọ́n ń san fún àwọn ìbílẹ̀ wọn ò ní fi hàn gbogbo ọmọ ìlú lẹ́yìn oṣù márùn-ún tán ti gba owó yẹn ìtumọ̀ yẹn ni pé jìbìtì ńlá ni wọ́n ń ṣe o ẹ jẹ́ ká máa mójútó ìjọba wa lójoojúmọ́ o mo rọ gbogbo ọmọ káàrọ̀ jìnnì lẹ́ẹ̀kan sí ẹ ṣeun o season wa ló kí yín látòrí Odùduwà TV radio kò ní sú wa kò ní rẹ̀ o bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò yìí ẹ bá wa pè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ tún gbé ọ̀rọ̀ yìí kẹ́ gbé yẹ̀ wò kẹ́yìn náà ẹ bá wa dá sí ẹ bá wa fi gbóná kàbí méjì sí ẹ má gbàgbé ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ à ń ṣiṣẹ́ kárakára fún gbogbo fún àǹfààní gbogbo wa ni ẹ̀ ń tẹ̀lé bá wa ṣe náà ni pé ẹ jọ ẹ bá wa pín ètò yìí ẹ bá wa lọ subscribe sórí Citizen AY lórí YouTube àti orí Oduduwa TV Radio 2 lórí YouTube inú wa dùn lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá lè bá wa ṣe yẹn torí yẹn á fún wa ní ọ̀rọ̀ ìyá àdèjẹ́kọ̀rọ̀ yìí kó lè tó etí àìmọye ọmọ Yorùbá torí ẹ rí i pé èdè yorùbá la fi ń sọ ọ̀rọ̀ yìí torí a fẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé wa ibi tí ìrẹ́jẹ ti gbé ń jẹyọ ẹ gbogbo ẹ̀ la ń tú àṣírí ẹ̀ fún gbogbo ọmọ káàró jèrè ká lè bẹ̀rẹ̀ sí ní jẹ́ àǹfààní n tó tọ́ sí wa àwọn owó oṣooṣù tó pín yẹn ká máa mójútó ká mọ gbogbo tó ń lọ oṣù márùn-ún wọ́n á lóṣù kan ìyẹn february wọn ò ní jẹ́ kẹ́ mọ̀ lẹ́yìn oṣù márùn-ún march april may june july ìrẹ́jẹ nìyẹn gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ àrò citizen wà lókè lẹ́ẹ̀kan sí bí ẹ bá ṣe ń gbọ́ ètò yìí ẹ bá wa subscribe sórí Odùduwà TV Radio two lórí YouTube ẹ má gbàgbé mo rọ̀ wá ni tẹ bá lè bá wa ṣe yẹn inú wa á dùn lọ́pọ̀lọpọ̀ ẹ bá wa subscribe ẹ má gbàgbé o ẹ subscribe sórí Odùduwà TV Radio two lórí YouTube tẹ bá lọ́bẹ̀ tẹ bá ti subscribe ẹ kàn tẹ subscribe ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn tẹ bá ti subscribe ẹ dẹ̀ tẹ notification button so inú wa dùn lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá lè bá wa ṣe yẹn lẹ́ẹ̀kan sí mo kàn fẹ́ kí ẹ rí ní ká tó dàdúró bẹ́ẹ̀ yẹn ẹ bá ti subscribe ẹ tẹ notification button náà ẹ ṣeun so àrùjì báyìí lọ ẹ má gbàgbé ẹ jẹ́ bá subscribe náà sórí Citizen AY lórí YouTube ẹ ṣeun ó dìbà kan náà àti máa padà wá láìpẹ́ yìí ẹ ṣeun ẹ ṣeun.